samuel keji orí kejì ó sì ṣe lẹ́yìn èyí dáfídì sì béèrè lọ́wọ́ olúwa pé kí èmi kí ó gòkè lọ sí ọ̀kan nínú ìlú júdà wọn níbí olúwa sì wí fún un pé gòkè lọ dáfídì sì wí pé níhà ibo ni kí èmi kí ó lọ òun sì wí pé ní ebroni dáfídì sì gòkè lọ sí ibẹ̀ àti àwọn obìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú ainoamu ará jesreeli àti abigaeli obìnrin nabali ará karmeli dáfídì sì mú àwọn ọmọkùnrin rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ gòkè olúkúlùkù tí òun ti ara ilé rẹ̀ wọ́n sì jókòó ní ìlú Hebroni wọn ni àwọn ọkùnrin Júdà sì wá wọ́n sì fi dáfídì jọba níbẹ̀ lórí ilé Júdà wọ́n sì sọ fún dáfídì pé àwọn ọkùnrin Jábéṣì Gíleádì ló ń sìnkú Sọ́ọ̀lù dáfídì sì ránṣẹ́ sí àwọn ọkùnrin Jábéṣì Gíleádì ó sì wí fún wọn pé alábùkún fúnlé ẹ̀yin láti ọwọ́ Olúwa wá bí ẹ̀yin ti ṣe oore yìí sí olúwa yín sí Sọ́ọ̀lù àní tí ẹ fi sìnkú rẹ̀ ǹjẹ́ kí olúwa kí ó ṣe oore àti òtítọ́ fún yín èmi náà yóò sì san oore yìí fún yín nítorí tí ẹ̀yin ṣe nǹkan yìí ǹjẹ́ ẹ sì mú ọwọ́ yín le kí ẹ sì jẹ́ ẹni alágbára nítorí pé Sọ́ọ̀lù olúwa yín ti kú ilé Júdà sì ti fi àmì òróró yàn mí lé ọba wọn ṣùgbọ́n Abneri ọmọ Neri olórí ogun Sọ́ọ̀lù sì mú Iṣboṣeti ọmọ Sọ́ọ̀lù ó sì mú un kọjá sí mahanaimu òun sì fi jọba lórí gileadi àti lórí àwọn ọmọ asuri àti lórí jesreeli àti lórí efraimu àti lórí benjamini àti lórí gbogbo israeli ishbosheti ọmọ sọ́ọ̀lù sì jẹ́ ẹni ogójì ọdún nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba lórí israeli ó sì jọba lé ọdún méjì ṣùgbọ́n ìdílé juda ń tọ dáfídì lẹ́yìn gbogbo ọjọ́ tí dáfídì fi jọba ní ebroni lórí ilé juda jẹ́ ọdún méje pẹ̀lú oṣù mẹ́fà abneri ọmọ neri àti àwọn ìránṣẹ́ ishbosheti ọmọ sọ́ọ̀lù sì jáde kúrò ní mahaneimu lọ sí gibeoni joabu ọmọ seruhaya àti àwọn ìránṣẹ́ dáfídì sì jáde wọ́n sì jọ pàdé níbi adágún gibioni. wọ́n sì jókòó ẹgbẹ́ kan lé apá ìhín adágún ẹgbẹ́ kejì lé apá kejì adágún abneri sì wí fún joabu pé jẹ́ kí àwọn ọmọkùnrin dìde nísinsìnyí kí wọ́n kí ó sì ta pọ̀rọ̀ níwájú wa joabu sì wí pé jẹ́ kí wọ́n kí ó dìde nígbà náà lé àwọn méjìlá nínú ẹ̀yà benjamini tí í ṣe ti iṣboṣeti ọmọ sọ́ọ̀lù dìde wọ́n sì kọjá sí àkejì méjìlá nínú àwọn ọmọ dáfídì sì dìde olúkúlùkù wọn sì di ọmọnìkejì rẹ̀ lé orí mú olúkúlùkù sì tẹ idà rẹ̀ bọ ẹnìkejì rẹ̀ ní ìhà wọ́n sì jọ ṣubú lulẹ̀ nítorí náà lè àṣìṣe ń pe orúkọ ibẹ̀ náà ní elkati asurimu tí ó wà ní gibioni ìjà náà sì kan gidigidi ní ijọ́ náà a sì lé abneri àti àwọn ọkùnrin israẹli níwájú àwọn ọmọ dáfídì àwọn ọmọ seruaya mẹ́tẹ̀ẹ̀ta sì ń bẹ níbẹ̀ joabu abishai àti asaheli ẹsẹ̀ asaheli sì fẹ́rẹ̀ bí ẹsẹ̀ àgbọ̀nrín tí ó wà ní pápá asaheli sì ń lépa abneri bí òun ti ń lọ kò sì yí padà sí ọwọ́ ọ̀tún tàbí sí ọwọ́ òsì láti máa tọ abneri lẹ́yìn nígbà náà ni abneri bójú wo ẹ̀yìn rẹ̀ ó sì béèrè pé ìwọ asaheli ni òun sì dáhùn pé èmi ni abneri sì wí fún un pé ìwọ yí padà sí apá kan sí ọwọ́ ọ̀tún rẹ tàbí sí òsì rẹ kí ìwọ kí o sì di ọ̀kan mú nínú àwọn ọmọkùnrin kí o sì mú ìhámọ́ra rẹ̀ ṣùgbọ́n asaeli kọ̀ láti padà lẹ́yìn rẹ̀ abneri sì tún wí fún asaeli pé padà lẹ́yìn mi èyí ṣe tí èmi ò fi lù ọ́ bolẹ̀ báwo ni èmi ò ti ṣe gbé ojú sókè sí joabu arákùnrin rẹ ṣùgbọ́n ó sì kọ̀ láti padà abneri sì fi òdì ọ̀kọ̀ gún lábẹ́ inú ọ̀kọ̀ náà sì jáde lé ẹ̀yìn rẹ̀ òun sì ṣubú lulẹ̀ níbẹ̀ ó sì kú ní ibì kan náà ó sì ṣe gbogbo ènìyàn tí ó dé ibi tí asaeli gbé ṣubú sí tí ó sì kú sì dúró jẹ́ joabu àti abishai sì lépa abneri oòrùn sì wọ̀ wọ́n sì dé òkè ti ama tí ó wà níwájú gíà lé ọ̀nà ijù gibioni àwọn ọmọ benjamini sì kó ara wọn jọ wọ́n tẹ̀lé abneri wọ́n sì wá di ẹgbẹ́ kan wọ́n sì dúró lórí òkè kan abneri sì pe joabu ó sì bi léèrè pé idà yóò máa parun títí láì ǹjẹ́ ìwọ kò tí ì mọ̀ pé yóò korò níkẹyìn ǹjẹ́ yóò wá ti pẹ́ tó kí ìwọ kí ó tó sọ fún àwọn ènìyàn náà kí wọ́n kí ó dẹ́kun láti máa lépa ara wọn Jóábù sì wí pé bí Ọlọ́run ti ń bẹ bí kò ṣe bí ìwọ ti wí nítòótọ́ lé òwúrọ̀ lé àwọn ènìyàn náà ìbá ti gòkè lọ olúkúlùkù ìbá ti padà lẹ́yìn arákùnrin rẹ̀ Jóábù sì fún ìpè gbogbo ènìyàn sì dúró jẹ́ wọn kò sì lépa Ísírẹ́lì mọ́ bẹ́ẹ̀ ni wọn kò sì tún jà mọ́ Abineri àti àwọn ọmọkùnrin rẹ̀ sì fi gbogbo òru náà rìn ní pẹ̀tẹ́lẹ̀ wọ́n sì kọjá Jọ́dánì wọ́n sì rìn ní gbogbo Bitroni wọ́n sì wá sí Mahaneimu Joabu sì dẹ́kun àti máa tọ̀ Abineri lẹ́yìn ó sì kó gbogbo àwọn ènìyàn náà jọ ènìyàn mọ́kàndínlógún lé ó kú pẹ̀lú Asaeli nínú àwọn ìránṣẹ́ Dáfídì ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Dáfídì sì lù bolẹ̀ nínú àwọn ènìyàn Benjamini àti nínú àwọn ọmọkùnrin Abneri òjìdínnírinwó ènìyàn lé ó kú wọ́n sì gbé asáhélì wọ́n sì sin sínú ibojì bàbá rẹ̀ tí ó wà ní bẹ́tílẹ́hẹ́mù joabu àti àwọn ọmọkùnrin rẹ̀ fi gbogbo òru náà rìn ilẹ̀ sì mọ́ wọn sí hebroni.